adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba à ń wá àforíjì lọ sọ́dọ̀ ọlọ́run a sì ń tọrọ àánú àti ìkúnlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó kan ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ kọ́lọ́n kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá a jẹ́rìí pé ọlọ́run ọba tí à ń jọ́sìn fún ọ̀kan ṣoṣo lọ́lọ́run kò ládìlé kò ní gbákejì anábìwá Muhammad ẹrúsìn ọlọ́run ọba òjíṣẹ́ rẹ̀ sì tún ni a tọrọ ìkẹ́ Muhammad náà àti gbogbo àwọn ará ilé níjókòó tòní lágbára Ọlọ́run bá a máa sọ nípa ikọ̀ kan tí a ń pera wọn ní ẹlẹ́sìn Islam wọ́n ṣe àfitì ara wọn sí mùsùlùmí ṣùgbọ́n àti Islam o àti mùsùlùmí o wọn àgbà wípé mùsùlùmí ni wọ́n ń ṣe Islam àti mùsùlùmí wọ́n yọ ọwọ́ wọ́n bọ́ra álẹ̀ kúrò lára ikọ̀ náà ikọ̀ táwọn wí yìí ńlá ń pè ní àṣìá àwọn olóyìnbó wọn máa pè wọn ní shiism àwọn shia yìí nínú èrò wọn ni pé tàbí gẹ́gẹ́ bí tí a máa ń gbé lérí ni pé àwọn ń ṣe nusra ahlil àwọn ń ṣe àtìlẹ́yìn tó gbangban fáwọn ará ilé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ṣé bẹ́ẹ̀ ló ti wá rí bí àbí bẹ́ẹ̀ kọ́ ìkíní tá fẹ́ sọ̀rọ̀ nípa shia àbójú wo ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àṣọọ́lẹ̀ ètò sọ ó jẹ́ àmọ̀ wípé ìjọ Yahudi wọ́n pín sọ́nà méjìlél láàdọ́rin seventy two àwọn Nasara wọ́n pín sọ́nà mẹ́tàlél láàdọ́rin seventy three Yahudi wọ́n pín sọ́nà seventy one mọ́kànlél láàdọ́rin Nasara seventy two méjìlél láàdọ́rin àti pé ìjọ tó ń gangan o ìjọ anabi wa Muhammad àwa mùsùlùmí anabi jẹ́ àmọ̀ wípé tí a ó tún wá lé kan jọ̀rin lọ àwọn òpin sọ́nà mẹ́tàléláàádọ́rin seventy three anabi ni ẹ gbọ́ mi o gbogbo ọ̀nà tẹ́ ẹ pín sí yìí pátá seventy two ń bẹ òní ọ̀wọ́ ná ọwọ́ ẹyọ kan ṣoṣo òní ọ̀wọ́ àlùjánà tọ́wá ni ẹyọ kan ṣoṣo tí ọ̀wọ́ àlùjánà òní àlìjàmáà oríṣiríṣi àwọn ìtumọ̀ ńlọ dé bá ilé látọ̀dọ̀ ànábì lára àtumọ̀ ni wípé ọwọ́ àwọn tí ó wọ àlùjánà ńlá àwọn tó ṣe pé wọ́n ń ṣe ẹ̀sìn gẹ́gẹ́ bóun àtàwọn sàábé báwọn ṣe ń ṣẹ̀sìn lọ́jọ́ tòní nígbà tí ànábì ń bẹ láyé ọwọ́ àwọn tó ṣe wípé wọ́n wọ àlùjánà nínú wọn nù kí wàá ní tí ó fa ilé yìí ni wípé ìkíní ìtẹ̀lé ìfẹ́ ẹnu àìmọ́ tẹ̀lé tàbí ká máa ṣe ẹ̀sìn bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ń ṣe bọ́lá ọba subhanahu wa ta'ala bó ṣe là á kalẹ̀ lára nǹkan tí ó fa kí mùsùlùmí kó pín sọ́nà mẹ́tàléláàádọ́rin nù seventy three nínú ẹ̀ náà tún ni wípé àlìjáàlò àìmọ̀kan yóò ti pọ̀ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ yóò ti pọ̀ kọjá bó ṣe yẹ débi wípé ànábì ń tó wa létí nínú hadith ó lára àwọn àmì àpẹẹrẹ táàfì mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ fòṣùwòlì jáhalè àìmọ̀kan yóò pọ̀ débi wípé ọlọ́run bá subhanahu wa ta'ala nínú hadith bá nàbí ṣe sọ ọlọ́run bò ní kó ìmọ̀ ńlẹ̀ pẹ̀lú kọ́ wa kún lẹ̀ ha ó káwa rí báyìí rárá ṣùgbọ́n náà bá yóò máa kó ìmọ̀ ńlẹ̀ pẹ̀lú pé yóò pa àfa ilé yóò pa onímọ̀ tọ̀hún yóò pa onímọ̀ tọ̀hún débi pé kọ̀ wá ní sẹ́kù ẹnì kankan jàmọ́ tí wọ́n bá jẹ́ aláìmọ̀ kan lọ aláìmọ̀kan yìí wọ́n wàá rúpa àfáà ni wọ́n máa tì síwájú pé ẹ̀yin náà ni ẹ̀yin ni ẹ̀fà ń dájọ́ ẹ̀sìn wọ́n máa mú fatiwa wá láì nímọ̀ wọ́n ti sọnù wọ́n tún máa wá sọ àwọn èèyàn míì wọ́n tún máa wá sọ wọ́n nù látàrí kíni látàrí àìmọ̀kan yẹn ni pé àìmọ̀kan ìní òjì kí mùsùlùmí kó pín sọ́nà mẹ́tàléláàádọ́rin nínú ayé alukur'an ọlọ́run ní wà ní hàdà sirọ́ọ̀tì mustaqima eléyìí ni ojú ọ̀nà mi o eléyìí ni Islam ojú ọ̀nà tààrà èyí tí ò gbọ́n táìpẹ́tẹ́ ẹ bá tọ́ ilé fi bá ìyọ̀nù ọlọ́run ilé fi bá pàdé ọlọ́run wa wọ́ọ̀nù wa ó ní wàhálà tẹ̀tẹ̀bì àwọn ṣubùlà àwọn ọ̀nà oríṣiríṣi èyí táwọn èèyàn máa ń ṣe àdádálẹ̀ rẹ̀ nú ẹ̀sìn ẹ má ṣe tẹ̀lé o fatafarọ̀kọ̀ bí kò máa ń dín ní tí ó wàá jẹ́ kí ẹ ṣiṣẹ́ gbé yóò jẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ yóò jẹ́ kẹ́ ẹ yà kúrò lójú ọ̀nà òun ọlọ́run bá tó jẹ́ ọ̀nà tààrà níta fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ni wípé ànábì ti jẹ́ àmọ̀ wípé ìjọ mùsùlùmí á pín yẹlẹyẹlẹ káwọn bá pín yẹlẹyẹlẹ ọlọ́run bá pa wá láṣẹ ànábì náà pa wá láṣẹ pé ká forí ìsokòkò ká ìsọ̀ ọ̀dán ká ṣera wa lọ́kan ká rántí ìpìlẹ̀ bánabi bó ṣe sí ẹ̀sìn bẹ́ẹ̀ gẹ́lẹ́ oníkàwọn náà ká ṣe máa ṣe ká pín yà o ṣùgbọ́n wà á tẹ́sìmù bihablillahi jami'a wala tafarraqu okùn ọlọ́run alukurani ẹ̀sìn ọlọ́run ọba al-Islam ọlọ́run ní ká dìímú sí kún wa atasimu bihablillahi jami'an wala tafarraqu ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ pínyàwó ẹ̀ẹ́ gbọ́dọ̀ pínyàwó ẹ̀sìnra yín lẹ́yọ̀kan sọ yín tẹ́ jẹ́ mùsùlùmí ìlànà bá nàbí ṣe ń ṣẹ̀sìn ní kẹ́ẹ̀ ṣe máa sìn tó ń tibẹ̀ náà mùsùlùmí ọmọ ìpín sọ́nà mẹ́tàléláàádọ́rin bá nàbí ṣe wí nínú àwọn àpín ìtànàbí lára wọn ẹnìkọ̀ táwọn wí yìí òní ẹ̀ wà ìyẹn àwọn ṣíà táwa ni àwọn ṣíà yìí ìgbà wo ni a fojú hàn sóde ta ni ẹni tó kọ́ fi ṣíà yìí ta lẹ́ni tó fi lélẹ̀ kí ni ìgbàgbọ́ wọn sọ́nà ọba subhanahu wa ta'ala ìgbàgbọ́ wo ni a ní sáwà tá a jẹ́ mùsùlùmí kí làwọn bàbá dì wọn àwọn tó jẹ́ bíi fundamentals àwọn tá a lè pè ní gbòǹgbò ìpìlẹ̀ nínú ẹ̀sìn lọ́dọ̀ àwọn ṣíà ìhàwó ní akọsí alukurani alápọ̀nlé ìhàwó ní akọsí àwọn sọ̀hábà ridwanullahi alayhim eléyìí ní tí a máa ṣe àgbéyẹ̀wò ṣùgbọ́n kọ́mọba àdàbí irọ́ gbogbo ń tá a máa sọ yìí pátápátá nínú tíra àwọn ṣíà èyí táwọn ṣàǹkóṣàǹkó wọn èyí tí a kọ ibẹ̀ láti máa mú ọ̀rọ̀ wá ọ̀rọ̀ wọn náà ńlá fi máa bá wọn jà ọ̀rọ̀ wọn ńlá máa fi ṣe ẹ̀rí tá a máa fi takò wọn yẹn tá a máa fi takò àwọn ṣíà lórí àwọn tí wọ́n ń sọ. èkíní àwọn ṣíà yìí ni làwọn tó ṣe wípé nínú èrò tiwọn ni wípé àwọn ń ṣe àtìlẹ́yìn fáwọn ahlul àwọn wo ni ahlul àwọn ará ilé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn táwí yìí ni làwọn tó ṣe pé wọ́n gbọ́lá fún Imam Ali tí í ṣe àlééfà ẹlẹ́ẹ̀kẹrin lórí àwọn khulafau yànyàn tí wọ́n ṣíwájú kódà wọ́n lọ́rọ̀ nípa àlééfà àjẹ àlééfà àlé àbí àjẹ àlééfà ọ̀rọ̀ ẹ̀sìn tó lágbára pọ̀ ni o èdè tó fi jẹ́ pé ànábì ti yànnàná ó ti ṣàlàyé ó ti ṣàsọ́ọ́lẹ̀ nípa ẹni tí ó jẹ́ khalifa lẹ́yìn ìgbà tí ó bá kú tán ẹni ọ̀nà òun sì ni Ali àti pé gbogbo àwọn tí wọ́n jẹ́ àlééfà síwájú Ali náà sọ́ọ̀bù ni wọ́n wọ́n jagbàmọ́ lọ́wọ́ ni aláìdá ni wọ́n alábòsí ni wọ́n wọ́n lẹ́tọ̀ọ́ láti wà láàyè wọn láàyè tó ṣe wípé wọ́n wà ẹni tó yẹ kó wà ń bẹ̀ tí wọ́n máa jẹ́ khalifa láéláé Àlì ni àtún àtàwọn ọmọ àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì gbàgbé pé nígbà yá níbo Muhammad sallallahu alayhi wa sallam Àlì máa ń bẹ láàrin àwọn sàbẹ̀ lásìgbà tí ànábì ti ń ṣe àárẹ̀ àárẹ̀ èyí tó ṣe èyí tó fi jáde láyé ànábì rò pé wọn ò lè wá sí masalasi ní ìsùnmọ́kọ̀ láǹfààní láti ṣe bẹ́ẹ̀ ó wá sọ fún Aisha wípé sọ fún Abubakar tàbí sọ fáwọn èèyàn pé mo ní kí wọ́n ti Abubakar síwájú kó jẹ́ pé òní yóò síwájú àwọn èèyàn yóò síwájú wọn kírun màmá Aisha radiyallahu anha màmá láwọn ti ẹ̀ sapá bí kọ́ mọ̀ jẹ́ pé Abubakar lànà bí ọ̀dà kan láwọn sọ pé ah, Abubakar bò Abubakar tó ṣe pé ọlọ́kàn àánú ni ọlọ́kàn lílẹ̀ ni tó bá ti lè dórí irun báyìí ah, yóò máa ronú sí ti ń pa lọ́rọ̀ Ọlọ́run ni ẹkún ni ó sun àwọn èèyàn ò ní fẹ́ gbọ́ tí ń wí tí ń kà lórí irun wọn ò ní fẹ́ lè gbọ́ yé yẹn nípa Abubakar máa ń kírun máa ń kírun fọlọ́n tìbẹ̀rù ọlọ́n tìbẹ̀rù ọlọ́n yóò máa ronú sí àyà èyí tí ń kà eléyìí ní ń fa ẹ̀kún tani Abubakar tí ọ máa ń sun lórí irun tonti bẹ́ẹ̀ náà Ànábì ní alábùbákiri òní kò kírun nígbà tí wọ́n á fẹ́ yan àlééfà àwọn sàbí wọn á forí ìkòkò sọ́ọ́dún wọ́n lẹ́ni tí ó ṣíwájú wa tí ó jẹ́ àlééfà àkọ́kọ́ lẹ́yìn Ànábì wa Muhammad wọ́n ní abubakar ni kíni tọ́fà wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ó yọ́nú sí abubakar fún wa lábalẹ̀ ẹ̀sìn èyí tá a wà ní yọ́nú sí abubakar lábala lámàrí ti ilé ayé níta fẹ́ sọ ni wípé àwọn ṣíà nínú ìrò wọn ni pé abubakar o umar o usman o àwọn mẹ́ta tí wọ́n jẹ́ àlééfà síwájú ali wọ́n ní wọ́n lẹ́tọ̀ọ́ láti jẹ́ àlééfà bí kò ṣe wípé wọ́n já ipò ń gbà máàlì lọ́wọ́ ni ali sì ní buwalamu wípé alágbára èèyàn ni kìí ṣe ntẹ́nì kankan lè kó mẹ́rẹ̀ kìí ṣe ntẹ́nì kankan lè èèyàn jẹ́ Abubakar àti Umar àti Uthman ààyè tí a lẹ́tọ̀ọ́ sí òun náà ni wọ́n wà o lọ́pọ̀lọpọ̀ àwọn ahadif èyí tí wáyé ni pé mọ́ra Abubakar mọ́ra nàbì mọ́sírí Abubakar mọ́ra nàbì àti Abubakar àti Umar wọ́n ṣe báyìí so bí ṣe máa ń sábà wáyé nínú ahadif náà. No yẹni wípé lọ́dọ̀ ṣíà wọ́n gbàgbọ́ wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ khalifa síwájú Ali wọ́n gbà wípé aláìda òní wọn alábòsí sì ni wọ́n pẹ̀lú àti pé wọ́n lẹ́tọ̀ọ́ sí ohun tí wọ́n gbà gẹ́gẹ́ bí ipò yìí. mata zaharat firqatu rọ́fídọ̀ ìgbà wo ni àwọn ikọ̀ ṣíà tí wọ́n tún jẹ́ rọ́fídọ̀ yìí ìgbà wo òní àfojúhàn sáyé kí ni ìpìlẹ̀ wọn dhahara rajulun yahudiyun ìpìlẹ̀ wọn ó wá látòrí arákùnrin kan ìpìlẹ̀ rẹ̀ ni pé yahudi ni kìí pìlẹ̀ ṣe mùsùlùmí nípìlẹ̀ ìkànnà àwọn ọmọlẹ́yìn anabi musa ni aleyhi salatu wa salam ó kọ arákùnrin yìí a máa jẹ́ abdullah ibnu sabayi abdullah ibnu sabayi yìí ìdá àlè islam lọ́jọ́ kan fáwọn èèyàn ó lóun ti di mùsùlùmí o òun ti ń ṣe islam o wàzáàmà mahabbata alilbayt ó wá ń sọ fáwọn èèyàn pé alul bayti o alul bayti o àwọn ará ilé ànábì o àfikáyà kún ọ lọ́wọ́ o àfikáyà tẹ̀ lẹ́yìn o àfikáyà nífẹ̀ẹ́ wọn o eléyìí nígbẹ́ tànàbí náà ń pariwo kànàbí ò tó jáde láyé wà gọ́ọ́lá fi hàn léyìn abúlé ibùdó sábà yìí ààyè tí kìí ṣe ààyè alì ọmọdé ààyè náà ó ṣàṣejù ó pọ̀ nípa alì ọmọ àbí tọ́lẹ̀ radiyallahu anhu lọ́la tó sọ ń parẹ́ ni pé ìdáhùn aláwòlè wàsíyà ó ní ali ó ní ní wàsíyù ànábì ó ní tànàbí sọ àsọ́ọ̀lẹ̀ fún pé bílẹ̀kì láfàtì oníyọ̀jẹ̀ àlééfà lẹ́yìn tànàbí bá lọ tán kò fi máa lórí eléyìí nìkan thumma rafa'ahu ila martabatil uluhiyya ó padà sọ pé ọlọ́run wo lẹ tún wá káàkiri ali gangan lọ́lọ́run ó pè ali ó pè ní ọlọ́run wàhádà má ta'tarifu bihi al-kutubu shi'iyyatu a rí inú àwọn tíra èyí táwọn ṣíà gangan tí a kọ fúnra wọn ọ̀rọ̀ yìí ọ̀nbẹ̀ǹbẹ̀ àáfà àwọn kan ti ń jẹ́ alikumi nínú tíra rẹ̀ alimakọ́látù wàlẹ̀ fẹ́ràkù ó ń sọ níbẹ̀ wípé yòókèrò bí wòjòdìhì wọ̀yà àtẹ̀bíròhó wàá wọlmọ̀nkọ́ọ̀lá dáàlì kàbífàrúdì ìmáàmàtì àlẹ́yìn wàrọ̀jà àti yẹn nípa tíra ṣíà àwọn náà gbà wípé abdullahi ibn saba yìí ẹni tí ń bẹ ni wàyà àtẹ̀bíròhó wọ́n sì kà kún awwal man qala àwọ̀kọ́ ẹni tó kọ́ sọ wípé dandan òní ká ní ìmáàmù ká ní àlééfà àti pé ìmáàmù ọ̀hún òní àlè àti pé àlè ó tún padà bọ̀ wá sílé ayé yàtọ̀ sílé yẹn wa adhara ta'ana ala Abi Bakrin abdullahi ibn sábà yìí òun lé ní àkọ́kọ́ tọkọ bu ẹnu àtẹ́lu Abubakar Umar Uthman àtàwọn sàábé yòókù gẹ́gẹ́ bí kan nínú àwọn àfa àwọn míì náà bó náà ṣe kọ nínú tírà rẹ̀ tó pè ní firaku àṣìyà bákan náà àfa àwọn kan ti ń jẹ́ Kumaini nínú tírà rẹ̀ èyí tó gbajúmọ̀ tá a mọ̀ sí risalatu al-Kushaini nínú rẹ̀ náà irú ọ̀rọ̀ yìí ó ń bẹ nínú rẹ̀ yẹn ni wípé àkọ́kọ́ gbà tí àwọn ṣíà tí wọ́n ó fojú hàn sáyé kọ̀sẹ̀ bẹ̀rẹ̀ o àwọn ṣíà wọ́n ti wà tipẹ́ o ẹni àkọ́kọ́ tọkọ figi ṣíà tọkẹ́ lọ́lẹ̀ òun náà ni Abdullah ibn Ubayyu ibn Saloon ra'isul munafiqin ìkan àwọn àfáwọn Baghdadi òun náà sọ wípé wakana ibn Sauda ayé ibnu sábàáyé fil asli yahudiyan min alil xeyro ó ní abdullahi ibnu sábàáyé òun lẹni àkọ́kọ́ tọkọ pilẹ̀ ṣíà so nípìlẹ̀ yahudi ni ó wá láti inú ìdílé látọ̀dọ̀ àwọn nǹkan tí wọ́n ń pè àwọn ará xeyro fàádàrà islam ó ṣe àfihàn pé mùsùlùmí lòun wàárọ̀ dànjẹ̀kú nà abdun ẹ̀ńdà àlèlè kó fàtì sóòkó ń wàrí òun fẹ́ kó pé òun ló wọ́n máa da àwọn ará kúfà jẹ òun ó sì jẹ́ olórí fún wọn sóńtà fẹ́ fàyọ ní àná ni wípé olórí ṣíà àkọ́kọ́ lágbàáyé arákùnrin yìí ò ní ṣíà wọn máa pọ̀ ní rọ́fídọ̀ kí ni tọ́fà tí a fi pè wọ́n ní rọ́fídọ̀ oríṣiríṣi àwọn ìdí ńlá àwọn àfáà òní wọn kà léyìí tó sì pé wọ́n fi pè àwọn ṣíà ní rọ́fídọ̀ nínú tírà wọn Salman al-Amash ó sọ pé dakhaltu ala abi abdullah ó lòun wọlé ti abu abdullah ìyẹn jaafar bunu muhammad ìkànnì àwọn ṣàǹkó ṣàǹkó wọn ni ó lòun wá sọ fún pé ja'altu ju'iltu fidaka àkọlọ̀ mo fi ara mi mèèyà o ìnana sayusammawunana rọwáfídọ̀ àwọn yẹn máa ń pè àní rọwáfídọ̀ wàmán rọ̀ wá fídò kí ni ti ń jẹ́ rọ̀ wá fídò arákùnrin ṣíà yìí òní ń bèrè lọ́wọ́ ìkànnì àwọn àgbààgbà wọn báwọn. fakọ́ọ̀d àgbà wọn wá sọ fún pé wàláhì máhùn sàmà òkú mọ́ o àwọn kọ́ni á sọ yín ní rọ́fídọ̀ wàlákì nà lọ́ọ́ sàmà kò bí i ṣùgbọ́n lọ́nà lọ sọ yín ní rọ́fídọ̀ ẹ̀ ń jẹ́ rọ́fídọ̀ nínú tàwọ́rátì ẹ̀ ń jẹ́ rọ́fídọ̀ nínú injil látòrí ahọ́n anabi musa àti anabi isa aleyhi masalatu wa irọ́ ni a tó fi eléyìn náà ìní àfipá wọ́n ti àtúnpẹ́ sọ wọ́n ní rọ́fídọ̀ li'annahum ja'u ila Zayd ibn Ali ibn Hussein torí pé wọ́n wá sọ́dọ̀ Zayd ọmọ Ali ọmọ Hussein wọ́n wá ń sọ fún wípé tabarra min Abi Bakrin wa Umar sọ pé ọba Umaru àti Abubakri ọba wọn ṣe má ọgbà tiwọn wọ́n sọ bá ń fún Zayd ọmọ Ali ọmọ Hussein lẹ́yìn ẹ̀ńtí ẹ̀ ń kà kún wípé ara àwọn àgbààgbà wọn ṣùgbọ́n tí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ wọ́n ní sọ pé ọ̀gbà ti Abubakar àti Umar hatta nakuna ma'aka kálíbà ṣe tiẹ̀ ní o ọba tí àwọn kan ọgbà tí a ní ṣe tiẹ̀ máa fakọ́ọ̀l huma sahiba jaddi bal àtàwàlà huma ẹ́ tálẹ̀ ní kí n má ṣe tiẹ̀ tálẹ̀ ní kí n má gbà tiẹ̀ ọ̀rẹ́ ni àwọn méjì jẹ́ fún bàbá mi àgbà ìyẹn Ali ọmọ àbí tọ́lẹ̀ kọ́lọ̀ nǹkan bá níyọnu sí i èmi ọmọ bá wọn ṣe ni o wọn wá sọ fún un pé idan narfodoka tó bá rí bẹ́ẹ̀ á kọ́ ọ lẹ̀ sọ̀rọ̀fádọ̀ ní èdè lárúbáwá kéèyàn ọkọ̀ nǹkan mọ̀nẹ́à àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìnìtumọ̀ rọ́fídọ̀ sọ wọn kà sọ pé wọ́n sọ wọn ní rọ́fídọ̀ nítorí ìdí pàtàkì yìí àwọn kan tiẹ̀ sọ wípé àwọn ìdí mi ń lọ́fà tí a fi sọ wọn ní rọ́fídọ̀ ju gbogbo ni wípé rọ́fídọ̀ òun náà ní ṣíà ṣíà òun náà ní rọ́fídọ̀ sọkọ́lọ̀ bá pé kó sànù wa kọ́là wá nípa aburú àwọn ṣíà wà rọ́fídọ̀ aburú wọn ọ̀pọ̀ o afaima kọ́mọ̀jẹ̀ pa àwọn gangan ní Boko Haram tí a ń pa kúkúrú tí a ń pa gígùn tí a ń da ìlóró abilọ́wọ̀n bá subhanahu wa ta'ala kó bá ní bomi pa iná Boko Haram alámìnira nàìjíríà lọ́kàfínà ọ̀hún wa na'udhu bika min shururihim. àwọn ṣíà oríṣiríṣi ọ̀nà òní wọ́n pín sí arínú wọn àwọn tó ṣe pé nínú tíra àwọn tí wọ́n kọ wípé ọ̀nà márùn-ún ni làwọn ṣíà òní wọ́n pín sí wọ́n làwọn kan kìsàníyà àwọn kan ìmàmíyà àwọn kan gọ̀ọ̀lìbíyà àwọn kan ìsmaìlíyà wọ́n sàpín wọn sóríṣiríṣi. So ṣùgbọ́n lẹ́yìn gangan kọ́ ni àbá ìta afẹ́ lò ń bẹ̀ gangan ni wípé kí làwọn fundamentals wọn àwọn ṣíà kí làwọn kan a lè pè ní bíi àdìọ́kàn èròǹgbà wọn sáwọn níbàámu sí àwọn táwa mùsùlùmí àgbáyé tá a nígbàgbọ́ sí. ìkíní nípa ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn ṣíà wọ́n máa ń ṣe àfi ti albidaw wọ́n máa ń ṣe àfi ti rẹ̀ sọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ohun tí ń jẹ́ bìdáù nínú èdè lárúbáwá ni pé bìbáàna dhuhur ba'dal khafa lẹ́yìn ìgbà tí nǹkan ti fara pamọ́ kí nǹkan kó tún wá padà fojú hàn síta padà bìdáù nù nínú èdè lárúbáwá tàbí bìmáàna nashiatu ra'yin jadid lẹ́yìn èrò kan tí yàn ti kọ́kọ́ ní ìròrí kan tí yàn ti kọ́kọ́ ní síwájú kí ròrí mi kò tún wá jẹyọ sí ìyàn padà ohun tí a máa ń pè ní bìdáù nù nínú èdè lárúbáwá wọ́n máa ń ṣe àfitìbìdáwò ti sọ́dọ̀ ọlọ́run àti túmọ̀ kínní àti túmọ̀ kejì ìtumọ̀ rẹ̀ ni wípé àìmọ̀kan ó ṣíwájú ìmọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ burúkú pátápátá ńlẹ́lẹ́yìn wa huduthul ilm wọ́n ní ìmọ̀ ọlọ́run kò ṣíwájú gbogbo nǹkan bí nǹkan ṣe máa ń dé báwọ̀ ẹ̀dá lójijì bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìní ń dé bọ́lọ́run ọba subhanahu wa ta'ala ìtumọ̀ kínní kejì muhalun ala Allah èèwọ̀ ni láíláí ó ṣòro ká fi ròyìn ọlọ́run bá subhanahu wa ta'ala ìròyìn tíyàn gbọ́dọ̀ fi ròyìn ọlọ́run ni kí wọ́n bá di kèfèrí ṣùgbọ́n àwọn arọ́ fídọ̀ àwọn máa ń ṣe àfitì bìdáwò wọ́n máa ń ṣe àfitì rẹ̀ tì sọ́dọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala nínú àwọn àáfàá wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ìní ẹ̀sẹ̀ àfi wípé ìmọ̀ ọlọ́run ọba kò wa lójijì bẹ́ẹ̀ náà ni máa tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó sì ń ṣe ìfimúlẹ̀ rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àyà nínú alukurani pé kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah kò sẹ́ni kankan tójú ẹ̀ tó tó tó nímà nípa ntọ́pamọ́ ní sánmà àtilẹ̀ tó jẹ́ nǹkan kọ̀ọ̀kọ̀ kò sẹ́ni tó máa àfọlọ́wọ́n bá nìkan ṣoṣo gbogbo ẹ̀dá tí ń bẹ ń sánmà pátá gbogbo ẹ̀dá tí ń bẹ lórílẹ̀ pátá ní màláìka ni léèyàn ni láǹjẹ̀nu nínú àwọn tí wọ́n bẹ lórí ilẹ̀ àbí lókè ni nínú àwọn màláíkà kò sí nìkan tó máa ń tọ́ pamọ́ nímọ̀ illallah àfọlọ́wọ́ subhanahu wa ta'ala ntọ́nà wọn bá sọ nípa ara rẹ̀ rẹ̀ o nínú alukurani alápọ̀nlé ṣùgbọ́n àwọn ṣíà wọn lọ́wọ́ bò nímọ̀ kankan pé àyìnbá kankan ńlọ síwájú mọ́ ọlọ́wọ́ bá ta'ala amma yaqulu shi'atu 'uluwan èyí táwọn ṣíà ti fi ń ròyìn ọlọ́run bí ṣíà sì wá ń sọ ọpọlọ ọba àìmọ̀kan ó síwájú ìmọ̀ rẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà yuthbituna li a'immatihim ma'rifata jami'il ulum àwọn tí wọ́n jẹ́ aṣíwájú wọn àwọn àfa wọn àwọn tí wọ́n gbà wípé àwọn yẹn gangan ni khulafa lẹ́yìn anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní bàbá pàwọn eléyìn gbogbo ọmọ pátápátá òní wọ́n mà kò sí nǹkan kan tí ó pamọ́ fún wọn nínú ọmọ léè wọn ọmọ yẹni wípé ìgbàgbọ́ ṣíàrí o nípa Allah subhanahu wa ìgbàgbọ́ wọn ni pé àìmọ̀kan ó ṣíwájú mọ́ ọlọ́run ọlọ́run bá tó ṣe wípé àríwárẹ́yìn lọ́lọ́run bá ṣe gbogbo nǹkan pátápátá lọ́lọ́run bá ń lọ́mà yányá abala kanu nínú àwọn ìgbàgbọ́ tàbí èrò ṣíà nípa Allah subhanahu wa ìhàwó làwọn ṣíà oníyàkọ sí alukurani alápàlẹ́ alukurani alápàlẹ ìyẹn tó lọ́wọ́ bá subhanahu wa ala tó sọ nípa rẹ̀ wípé ìbàjẹ́ ò lè gba wájú tàbí ẹ̀yìn wọnú alukurani alápàlẹ quran bá sọ nípa rẹ̀ wípé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́ni fúnra fụrụ ọlọ́wọ́ bá sọ alukurani kalẹ̀ òun tó ń wá ló wọ́n máa mójútó alukurani lòun ọmọ dáàbò bò lòun ọmọ sọ àlùkùránì lọ́wọ́ bàjẹ́ ò lè fi ní wọ̀ ọ́ wọn ò fi ní lè ṣe àlékún tàbí ṣe àyọkúrò nkankan nínú àlùkùránì alápàlẹ́ sùmọ́kí wàá ní èrò ṣíà pẹ̀lú àlùkùránì alápàlẹ́ àwọn ṣíà èrò wọn ni pé anil kuran lẹ́dí bẹ́ẹ̀ni àìdíyìnà wọ́n ní kuran etí ń bẹ lọ́wọ́ wa yìí lẹ́yìn sọ́wọ́ lẹ́dí anzara wọlọ́ alá muhammadin sallallahu alayhi wa sallam wọ́n ní nkọ́ ni kuraani èyí tó lọ ń sọ fún kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam nínú èrò ṣíà ni wípé anel kur'an kọ̀dégó yíra wọ́n ní a ti yí alukuraani wọ́n ní a ti yí padà wàbúdìlà nǹkan mi wọ́n ti fi jìrọ alukuraani wàzídàfi nínú èrò ṣíà wọ́n ní alukuraani wọ́n ní wọ́n ti ṣe àlékún kankan nínú kuraani kódà wọ́n tún wá ṣe àyọkúrò nínú alukur'an àyọkúrò bẹ̀ gan ó wá pọ̀ ju àfikún èyí tí a ṣe sínú alukurani alápọ̀nlé lọ a ọ̀rọ̀ ọlọ́run ọmọ tayọ ọ̀gá ó tóbi tayọ ọ̀rọ̀ burúkú èyí táwọn ṣí àti àti nà tí a ti ṣègbè yìí tí a ń sọ nípa alukurani tí ọlọ́run bá subhanahu wa ta'ala lọ. ìkànnì àwọn àfa àwọn àgbà ìyẹn ànúrí àtọ̀bùrúsì nínú tírà rẹ̀ tó pè ní faslul fi tahrifi kitab rabbil arbab yẹn ni pé ìṣe àlàyé ọ̀rọ̀ fáwọn èèyàn nípa wípé ọ̀rọ̀ Ọlọ́run bá alukurani o ọ̀rọ̀ Ọlọ́run bá ọba adẹ́dá o wọ́n ti yí padà o sọ nínú ọ̀rọ̀ rẹ̀ náà ó ní kọ́ọ̀lá Muhammad ibn Yaqub al-Kulayni nínú tírà rẹ̀ Usulul Kafi ọ̀sánbẹ̀ lábẹ́ báàbù báàbù eh, lam yujma'il Qur'an illa al-a'imma pé kò sẹ́ni kankan tó kó àlùkùránì jọ ẹgbẹ́ bọ́lá wọn bá tàn án lá bó ṣe sọ kalẹ̀ àyàfi àwọn àfa àwọn àgbààgbà nìkan ṣoṣo nínú rẹ̀ ó sọ wípé sami'tu Aba Ja'far yaqul olóńgbò tí Abu Ja'far ti ń sọ wípé madda ahadun minan nas annahu jama'a al-Qur'ana kullahu anzalahu Allah illa kadhab ó ní ẹni rẹ̀ nìkankan kó sọ wípé kùránì ti ń bẹ lọ́wọ́ òun o gbogbo ntọ́ yẹ kó wà nù kùránì ìní ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o òun kó Kùránì jọ o ẹgbẹ́ bọ́lá wọn bá bó ṣe sọ kalẹ̀ o àfikún nítọ̀ nǹkan jẹ́ òpùrọ̀ ẹ̀dá wa jama'ahu wa hafidhahu kama anzalahu Allah illa Aliyu ibn Abi Talib wal a'immatu min ba'di kò sẹ́ni kan tí Kùránì ọwọ́ rẹ̀ tó pé pérépéré bọ́lá ṣe sọ kalẹ̀ àfi Imam Ali radiyallahu anhu a tún fi àwọn ìmáàmù àwọn àwọn tí a kà kún Ali yẹn lẹ́yìn Muhammad sallallahu alayhi wa nínú ìjókòó tí ń bọ̀ lágbára ọlọ́run bá a máa tẹ̀síwájú lórí abala àwọn ṣíà yìí náà ni so lórí ibi tá a dúró sí ibẹ̀ náà láti máa tẹ̀síwájú ìgbàgbọ́ wọn àkìídà wọn sítìrọ̀ ọlọ́run bá alukurani alápàlẹ́ títí àkókò náà abilọ́wọ́n bá subhanahu wa ta'ala kó jẹ́ ká tó máa fi àìkú ká máa fi dẹ́gbẹ̀ra lágbára ọlọ́run a máa tẹ̀síwájú lórí agbani yìí subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.